الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله ضرر ضرر ترك الأمر بالمعروف والنهي عن المنكر الفعل الليني ewu إيه tí ń bi káwùjọ kan wà kọ́mọ̀sí à ń rán ẹni létí à ń para ẹni láṣẹ pé a ìtọ́lọ́nfẹ́ ni ẹ máa ṣe kọ́mọ̀sí kárẹ́ni tí ń ṣe ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kára wọn tí ó pè á ọlọ́wọ̀n ọ̀fẹ́ báyìí irú asọ̀tẹ̀ wọ̀nyí ọ̀dà mùsùlùmí àkọ́dà ọmọ mùsùlùmí irú oorun tó bẹ̀ sórí ọ̀dà à irú ọjà tẹ́ǹtà yìí ọlọ́run ọ̀fẹ́ à ẹbí mùsùlùmí ní àjọ wà lọ́fíìsì látijọ́ yìí ń rí kẹ́ dìde fẹ́ lọ kírun rí àwùjọ tí ọba ti fi wé eléyìí ewu ń bẹ ń bẹ fún ọ tó ń kálukú ń bá tiẹ̀ lọ pé kí lọ́kàn tèmi pẹ̀lú tiẹ̀ tí wọ́n sọ fún wọn náà pé à èé ṣe ṣe báyìí mùsùlùmí tó pé kí lọ́kàn jẹ́ ń bí private life mi gbogbo bí a bá ti bá ìgbésí ayé débẹ̀ ni afáàléwu mbẹ́mbẹ́ o èyí ń bẹ́ ń bi kárí ń tọ́ da amẹ́lẹ́ gbéra wa gá ìtọ́nà fẹ́ ni ẹja ṣe ká máa wọra wa ká máa rúfin ọlọ́run máa ṣe ń ti ọlọ́run ọ̀fẹ́ agbóhùn lọ́mọ ò sùn tọkàn o. ìdí tá a bá wí báyìí qala Allahu ta'ala ọ̀rọ̀ ọlọ́run ní Al-Qur'an Al-Karim. وبطن رجا صباي بي لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون lu'ina allazina kafaru min bani Isra'il ọlọ́run láwọn tí ọkọ̀ tàwọn ọlọ́run ló ṣe kèfèrí nínú àwọn ọmọ Israẹli àwọn bani Isra'il. olùwà ní a abínú sí wọn o ibi dandan ọlọ́run bá wọn o ìbínú ọlọ́run jẹ́ tiwọn o àlàánà wọn o kí ni wọ́n ṣe kọ́dọ̀ olúwa ní àlàálà wọn kì í ṣe kan mọ́ àlàálì sáni Dawud ànábì Dawud gbé wọn ṣépè wa Isa bin Maryam alayhi salatu wassalam wa Isa bin Maryam alayhi salatu wassalam ànábì Dawud àtànábì Isa bàbá àṣàlẹ́kùn kí á jìbẹ̀ fún wọn ànábì Dawud gbé wọn ṣépè ànábì Isa náà ṣe kíni gbé wọn ṣépè. ذلك بما عصوا وكانوا يعتدون wọn wọn ṣàdédé máa làánà wọn máa wá máa ṣẹbi dandan Ọlọ́run lé wa lórí ذلك بما عصوا lójú wọn sẹlọ وكانوا يعتدون wọn sì ń kọjá là ọlọ kí ni ẹ̀ṣẹ̀ tí wọn ṣẹ̀ kí ni ààlà Ọlọ́run tí wọn kọjá كانوا لا يتناهون عن منكر فعلوه làbí sàmákánú yàfọ̀ àlù wọ́n ṣe náà nù láyà tàná àwọn amúkàrí bàálù àwọn náà gbérú ayé tọ́pọ̀lọpọ̀ ń gbé lónìí pé mind your business ṣe ń tọkàn ọ wọn ọba gbé obìnrin olóbìnrin wọlé kí lọ́kàn jẹ wọn ọba àbáyọ ọmọ ọlọ́mọ àkàjẹ mind your business ń tí wọ́n fa ibi dandan ọlọ́run àti àti àwọn ànábì ọlọ́run fáwọn ìjọ tó ṣáájú lọ. gbogbo ìjọ tó bá rin irú ìlànà bẹ́ẹ̀ náà ẹ̀rí tó ló ń bẹ fún wọn. wọ́n máa fà á kò ní tó. gbogbo ohun tí wọ́n bá ń rò páwọn gbọ́n lọ́ máa já sí bútẹ́. ètò wa le jù bẹ́ẹ̀ lọ ẹni ọlọ́run bá bínú sí ọ̀rọ̀ ìbínú ayé nìkan kọ́ ò wọ́n jí àlìkíyàmà. sanu láyàtà náà àwọn náà munkarim fa'alu anabuwa muhammad sallallahu alaihi wa sallam láti ń túmọ̀ ayé ìbáwọn sọ̀hábà ọ̀sálàyé rẹ̀ òní. ara ń tólu wa ń wí bí ìyẹn pé dépìlẹ̀ àwọn náà mọ̀ pé á iṣẹ́ ọ̀dà ni àbúwọ́ ṣe ń ṣe báyìí kò ṣe ń ṣe wú nǹkan báyìí à mùsùlùmí ni ọkọ̀ yọ ọmọ rẹ̀ báyìí ọkọ̀ yẹ kára àwọn ọmọ rẹ̀ wọ́n máa ṣe báyìí kọ́dà kọ̀ yọ máa worú wòkú wò báyìí lórí tẹlifíṣàn rẹ̀ ọlọ́kìyàn lé ọba ń wo wòkú nínú tẹlifíṣàn rẹ̀ ó ní wọ́n ń ṣe dírámà wọ́n ń ṣe tíátà àtẹ̀jẹ́ àwọn ọmọ yóò wò ilé ọ̀sẹ́ni tó wá sọ bẹ́ẹ̀ mọ́ anabi sọlọ sọlọ ní wọn wá bá a débi pé kọ́dà kan bá rí tí èèyàn ní irúfin ọlọ́run tí ń ṣe ń tí ọ̀dà èyí wọn ò pé kí wọ́n má jókòó wọn jọ máa jẹun wọn jọ máa rẹ́rìn àwọn ò ṣe o àmọ́ àwọn ò ní kọ̀ fún pé n tó ń ṣe yìí kò sí kínní ọ̀dà ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ewu ń bẹ fún lu o ewu ayé àti ewu dàlìkìyàmà káfí gbogbo ń wí náà káfí wí àwùjọ wa ń lu wa nàìjíríà yìí sun ba nàìjíríà jẹ́ débi ọba àjẹdé yìí pé kò sẹ́ni tí ń ṣe sáì sẹ́nìkan mọ́ kálukú ń bàjẹ́ lọ àbẹ́ ìtọ́jú ẹ̀ wá tún burú jù lórí bí èèyàn bá ti fa nǹkan ọwọ́ rẹ̀ ó tó o ṣé àjẹun wọra wá ràn tẹ́lẹ̀ ní pé kò sí ń tọ́kàn lé o náà pẹ́ má dá sí wọn o àwa bá a débi pé kọ́dà àwọn aláburú là ń pè lọ́gàá lónìí ẹni olówó tá a mọ̀ pọ́nà pé lówó ọ̀tá lónìí àwọn ni olórí ẹbí ọmọ kéékèèké tó ṣe yahoo àwọn ni wọ́n ń pẹgbẹ bàbá wọn ránṣẹ́ ní fámìlì nísìnyí wọ́n lò lórí ẹbí ni lówó lówó. ọ̀sáwùjọ tí máa dánrú ẹ̀ wò lóhun tó bá wọn tàná lọ́sẹ̀lẹ̀ sáwọn náà o. ewu ń bẹ ń káwùjọ máa gbégbé pé ara burú ànílé kọ́ àbájẹ máa wá hélè aláburú. àwọn ìjọ anábìdá wúlò adarú ẹwò aleyhi salatu wa salam amadu anabi ayisa adarú ẹwò olùwàní lóyìnà asẹgbẹdà lálẹ wọn agbẹnusí wọn lọkọ mọjà wà náà ẹ dàbọ mọjà rí bínú o kọjá tètè padà ń di ọ̀nà bínú àwùjọ tọ́lọ̀ ń fẹ́ fún ọmọ ènìyàn fún mùsùlùmí níta ń pè ní al-amru bil ma'ruf wan-nahyu dáadáa ká lè pera wa bí kájọ lẹ́ni tí ń ṣàìdá sí gbogbo ọ̀dà nùgbòkà aláàjì aláàjà ọ̀nà bíi tá a ti rí yí ọ̀dà o aláàjì aláàjà ń tún lọ gbomi ń bì kan ń lọ gbókè ń bì kan wọn tún ń ṣeré wo yà gbogbo ẹ lọ́kàn ayé lónìí ó sì mà ẹ sì rí ẹjọ́ ń jẹun ẹjọ́ ń jó ẹjọ́ ń rẹ́rìn ẹjọ́ ń ṣàwàdà ẹjọ́ ń pàdé ń bi iṣẹ́ ẹjọ́ ń pàdé ń ọjà wọn kálukú ń máìndì bísínẹ́sì tiẹ̀ olúwa ọ̀fẹ́ gbèsè ayé báwọn gbèsè ayé tọ́lọ̀ ń fẹ́ fúgbà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ńbẹ náà ayà mi pé kuntum khayra ummatin níbẹ̀ fi dájà wọn mí lọ náà ní pé ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar lẹ́yìn bá rí dáadáa ẹ̀yìn nìkan tẹ́ ẹ̀ sèé ọ̀pọ̀lọpọ̀ ń gbé ní ẹ́stéètì lónìí ẹ́stéètì ọ̀rọ̀ ó sì jáde yọ rárá tilẹ̀kùn pé kọ́ mọ̀ jí àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lẹ́gbẹ́ ńlá àṣùbà tọ́tọ́ a máa ṣe lẹ́kùn kínkìn gbígbé kí wọ́n mọ̀ jí kí ni kí ni wọ́n lọ kí wọn táwọn òkú sí wọ́n sì ń jẹ́ Abdullahi wọ́n ń jẹ́ Muhammadu wọ́n ń jẹ́ nkankan tí wọ́n náà má ìwọ́ gbọ́dọ̀ yọ tiẹ̀ kó lọ́rùn rẹ̀ o ẹnu tọ́lọ̀ ń kí lọ rẹ̀ fún ọ ní pé ó dùn ọ̀ pẹ̀lú ṣẹ́kìmá èyàn ò gbọ́ wá dúró lẹ́yìn wíńdò wọn máa wá gbé ẹni tẹ́ ń sun búì ìwà ni ẹ̀fì hekima ẹ̀fọ̀gbọ́n ẹ̀fòye ẹ̀fì pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀ńtọ́ dáa fáwọn èèyàn wọ́n wá gbọ́ wọn ọ̀gbọ́ kọ̀ọ̀kan wọ́n má àmọ́ ká máa gbégbé ayé pé máa ṣe jẹ máa ṣe jẹ ní tààrẹ ni tí ń rúfin ọlọ́run tààrẹ tí ò sí ń fẹ́ ẹnìkan ò lè kọ̀ fúnra wọn má lónìí bá a ti ń gbè yìí ewu ńlá ńlá ni o ọlọmọsá làwa o wasalilahuma wasalim wa barika ala nabiyina muhammad wa alihi wa sahbihi ajma'in wa